orí ètò bàbá ètò òṣèré o pẹ̀lú ọláyímíkà bàbsìn náà ni bó o ní pàtí yẹn dùn ẹ látàbà tí bùtì ẹ ti bẹ̀rẹ̀ ètò yes mo ti bẹ̀rẹ̀ ètò kí ló dé tẹ̀yìn náà pẹ́ wọlé wá ìtẹ́ ẹ̀kọ́ ní pàtí yẹn láago mẹ́rin kẹ́jì tó máa bẹ̀rẹ̀ pé aago báyìí ni ètò bàbá ètò máa bẹ̀rẹ̀ ẹ má pẹ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ <laughs> ẹ̀rín làá máa fi rin pàdé ara wa àní sọkún pàdé ara wa láṣọ lọ má dẹ̀ ti ń gbádùn ara wa wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe máa máa lílọ nìyẹn ọlọ́run àní ríra wa banújẹ́ ẹni tí mo gbà lálejò fẹ́yìn tẹ́ ṣiṣẹ́ darapọ̀ mọ́ wa ni Ṣẹ́gun Gilbert láti Ṣàgámù làwọn ti wá bí hmm, àwọn ilé nkọrin èèyàn jẹ́jẹ́ ni wọ́n wọ́n lè sọ̀rọ̀ ẹnu wọn tán ṣùgbọ́n orin lọ́mọ ni wọ́n <laughs> Ṣẹ́gun Gilbert ayé yín ò ní bàjẹ́ Ọlọ́run tí wàá ṣe ní ìsín ó ti gbówó dé ẹlówó ti délé nǹkan ọmọ láàrin àwọn ọmọ yín ṣé ẹ̀rọ ọmọ kan tó dà ipò ti mọ́wọ́ yín díẹ̀díẹ̀ nínú ọmọ tọ́lọ́run fún yín tó náà ti ń gbówó orin ó ti ń sori wéréke wéréke wéréke báyìí hmm? ẹ wò dáadáa. ọmọ tí ẹyà bá bilẹ̀ ẹyà máa ń jọ gẹ́gẹ́ bí hmm. ọ̀rọ̀ Yorùbá ọmọ kan ni mo ṣe bí àmọ́ tẹ́ ẹ bá ti rí ẹ ti mọ̀ pé bàbá ìlú dé yẹn. Hmm. orin ni. àrí. àrí orin ni. ẹ tún ṣe. ká má lọ síbẹ̀ o. ká má lọ síbẹ̀ o torí pé orin ni. ẹja bọ́lẹ̀ ń bẹ̀ ṣẹ́ríbi tá a wọ̀ ya pé abala yìí ní abala mi ohun orí ọ̀rọ̀ ṣẹ́rí tá ń pè ní àmì ohun rí ọ̀rọ̀ ó jẹ́ ohun pàtàkì tí a máa fi ń dá ọ̀rọ̀ Yorùbá mọ̀ yàtọ̀ síra wọn torí láwọn ọgbà míì kíkọ àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ ó lè jọra wọn ẹja wo òjò ẹja wo ojo ẹja wo òjò ẹja wo ẹrú ẹja wo ẹrù tí ò bá sí àwọn àmì lórí àwọn ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe ká má dá wọn mọ̀ ẹ wà bá mi bá wa fi àmì sí àwọn ọ̀rọ̀ bíi mélòó kan èmi kí máa béèrè lọ́wọ́ yín o àwọn aráalé làá kàn sí gbòòrò kí ni tí wọ́n fẹ́ ká béèrè lọ́wọ́ yín ṣé ẹ gbáradì ṣé ẹ ti ṣetán. a gbìyànjú ó yá. ẹ gbìyànjú. tó ní agbára lọ́rùn ẹja wo kí ni ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ní fún àlejò wa. orúkọ mi ni Fálọmọ Sulaiman ọmọ ìyá aláṣọ láti ìlú Òṣogbo mo sọ̀rọ̀ láti ìlú Ìlọrin àtàbàtú mo fẹ́ kẹ́ bá mi sọ fún àlejò mi yẹn pé kọ́ bá mi sọ kọ́ bá mi fi àmì sí ọ̀rọ̀ yìí ìsàlẹ̀ kókò ìsàlẹ̀ kókò àtàbàtú bẹ́ẹ̀ kú iṣẹ́ à ń gbádùn ètò bá mi tò Orísun kò ní bàjẹ́ o dábọ̀. <laughs> ọ̀gbẹ́ni Sulaimon láti ìlú ah. Ìlọrin ẹ mà ṣe wọ́n ní ẹ fà mí sí ìsàlẹ̀ kókò omi ò gbọ́ rí láyé mi ah. ìsàlẹ̀ kókò èyí náà ẹ fà mí sí. Ah bẹ́ẹ̀ pòwe lẹ́ẹ̀kan. ó lágbára ó pọ̀ ó pọ̀. gíní ìsàlẹ̀ kókò kì í ṣe tó lè ìsàlẹ̀ kókò ẹ fà mí sí. ẹ̀ ń ṣẹ́jú ní ẹ fà mí sí o. mo ń rò ní. ẹ ń rò ẹ rò dáadáa ẹ rò dáadáa. ìsàlẹ̀ kókò hmm. ìsàlẹ̀ kókò. Hmm. ẹ gbìyànjú. Ah. ó yí díẹ̀ ṣé kí n ràn yín lọ́wọ́. ó pọ̀. kí n ràn yín lọ́wọ́. ẹ ràn mí lọ́wọ́. èló lẹ fún mi tí n bá ràn yín lọ́wọ́ èyí tí ẹ bá ti fẹ́ náà. èyí tí wọ́n ti fẹ́ aṣọ ah, ah, ìyìn lẹ́yìn ètò <laughs> èyí tí wọ́n ti fẹ́ ọ̀tà tó bá dọjọ́ mi ìsàlẹ̀ kókò ìsàlẹ̀ kókò do do re mi do ìsàlẹ̀ kókò do do re mi do ṣé ẹ ti gbà ẹ wá sọ tẹ̀lé mi ìsàlẹ̀ kókò. do do re mi do. ẹ̀sọ́ náà ìsà. do do re mi do. ẹ wá sọ̀rọ̀ tó tẹ̀lé ìsàlẹ̀ kókò. ọgbẹ́ni sulaimon láti ìlú Ìlọrin ẹṣẹ́ tẹ́ bá dá ṣètò yìí lónìí ìsàlẹ̀ kókò dòdò rèmídò wọn gbá àmọ́ mo kọ́ wọn tó bá dọjọ́ mi ẹ̀tún bá wá mi tó bá da ó dà pé ìyún lè fàlejò wa ẹ̀ tẹ̀ ẹ̀sánú àlejò. <laughs> ẹ jẹ́ tún wo kí ni ìbéèrè tí ẹnìkejì ní fún wa lórí ètò tòní Orúkọ tiwa ni Táíwò àti Kẹ́hìndé Ọládọ̀sù à ń pè láti ìlú Ìlọrin Kwara State Àtàbàtúbú ẹ bá wa sọ fún àlejò wa kán bá wa fàmì sí èjìrẹ́ ará ìsokùn èjìrẹ́ ará ìsokùn Àtàbàtúbú à ń gbádùn yín lórí ètò bàbá ètò. ẹ ṣe tún ga o Ejire Oladosu twins Oladosu twins ẹ ṣé o ìbéèrè lè tún ga ẹsẹ̀ tún bá ń forí parí ẹ̀ ètò bàbá ètò ẹ̀ ń gbádùn ẹ̀ tọ́ àní súra wà lágbára Ọlọ́run ẹ ọ̀rọ̀ rẹ fún yín o wọ́n ní kẹ́ ẹ fi àmì sí Ejire ara ìsokùn Ejire ara ìsokùn. Ejire ẹ tún forí gbé wá. ẹ ń forí gbé wá. ok màá gbìyànjú. Ejire ara ìsokùn. èjìrẹ́ ará ìṣòkùn hmm. that is dòdò mi rèmi rèmi rèdò rè rèmi rèdò rè rèmi rèdò mi. ah ó kù díẹ̀ kẹgbà dòdò mi. rèmi rèdòdò mi. <laughs> ẹ gbà o ṣùgbọ́n màá fún yín ní ọgbọ̀n nínú ọgọ́rùn-ún èjìrẹ́ ará ìṣòkùn tó bá dọjọ́ mi ẹ wí tẹ̀lé mi èjì Ara Isokun. ìsokùn. Ara Isokun. Dodo mi remi dòre dò. dòdò mi remi dòre dò. dòdò mi remi dòre dò. dòdò mi remi dòre dò. èjì rẹ ará ìsokùn èjì rẹ ará ìṣokùn. ẹ pàtẹ ọfà tó kún ètò bàbá ètò ẹ pàtẹ fún mi ẹ pàtẹ fún mi ẹ fẹ́ pàtẹ fún mi ẹ gbà mo tún kọ yín ní ẹ fẹ́ pàtẹ fún mi. tó kó tó di pé a lọ ẹja wo ìbéèrè kan sí torí ogúnlọ́gọ̀ ni àwọn èèyàn tí wọ́n ń fi ìbéèrè ránṣẹ́ láti ìlú oríṣiríṣi káàkiri láti ìpínlẹ̀ oríṣiríṣi káàkiri àmọ́ àgbè mẹ́ta ń bẹ lọ́sẹ̀ yìí ẹjẹ́ lọ́wọ́n lé agbára ọlọ́run ká tó wo kí ni tí wọ́n ní fún wa ìbéèrè kẹta. sọ olúwafẹ́mi ni orúkọ tèmi láti ìlú Òṣogbo ẹ bá wa sọ fún àlejò wa wípé kí wọ́n bá wa fi àmì sí àgídìgbò àgídìgbò. ọ̀gbẹ́ni Fẹ́mi láti ìlú Òṣogbo eléyìí ga o wọ́n ní léwòléwò làálùlù àgídìgbò ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní ìwọ̀n tó ọ̀rọ̀ lẹ́sìnwó látẹnu ọ̀gbẹ́ni Fẹ́mi láti Òṣogbo wọ́n ní kẹ́yẹ báwọn fi àmì sí àgídìgbò àgídìgbò. a ah, bọ́dà Fẹ́mi ọlọ́mọdé kẹ́ ẹ pa wá pẹ̀lú àwọn àmì ohun yìí o <laughs> ẹ̀mí ti fẹ́ bọ́. kí ló dé <laughs> kì í ṣe tó lè ẹ̀mí ti fẹ́ bọ́ bó ṣe máa ń rí nìyẹn àgídìgbò. Mm, mm, mm, ẹ̀ ń ṣẹ́jú ni o ẹ̀ sọ. rèmí rèmí rèémí rèémí ẹ máa ń ní àwọn kan tẹ máa ń fẹ́ tó máa ń rè yín dáadáa <laughs> ah, ẹ rèémí rèémí kò rèémí rèémí tó bá dọjọ́ mi ẹ̀jẹ̀ ṣàánú yín àgídìgbo dò mí dò re ẹ wí bẹ́ẹ̀ dò mí dò re à gídìgbo ẹ pàtẹ fátàbàtú ẹ pàtẹ fátàbàtú ẹ pàtẹ fátàbàtú ẹ tún fẹ́ pa mi nítorí pé alábàtà fún mi kẹ́ ẹ má pàtẹ ẹ pàtẹ fún mi kí n gbọ́. iṣẹ́ orí wù yí láti ìgbà tá a ti bí yín ṣùgbọ́n òbí fẹ́ dá yín lẹ́kun láwọn àárín kan ṣùgbọ́n ẹ fàyè gba ohun tí òbí fẹ́ ẹ fún òbí ní tí wọ́n fẹ́ pé kẹ́ kàwé ẹ kàwé ó yanjú ẹ wá padà sídìí iṣẹ́ orin àwọn kan wà ní ipò tìyín báyìí àwọn náà lẹ́bùn wọ́n jọ ọmọ olùṣọ́ àgùntàn ẹlòmíì ọmọ sọ́jà ni ẹlòmíì ọmọ babaláwo ni ẹlòmíì ọmọ pásítọ̀ ni ọmọ àfáà ni ó ní ẹ̀bùn kan ṣùgbọ́n àwọn òbí ò fẹ́ kó gbabi tí ẹ̀bùn yìí gbà ìmọ̀ràn wo lẹ ní fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ sọ fún wọn lé. Um, ìmọ̀ràn mi fún irú àwọn ẹni bẹ́ẹ̀ ni pé wọ́n wọ́n kàn wọ́n máa try láti gbìyànjú because tá a bá wo gbogbo àwọn challenges yẹn wọ́n á fẹ́ dàbí kán dúró kí wọ́n hmm. má ṣe mọ́ hmm. ṣùgbọ́n tí wọ́n bá ń tiraka tí wọ́n dẹ̀ jẹ́ kó yé àwọn òbí wọn pé ohun tí mo mọ̀ ń ṣe leléyìí o táwọn náà dẹ̀ rí i pé ó ń tẹra mọ́ because tí èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ bí ẹ̀ tí o bá ti dánu dúró wọ́n ti mọ̀ pé kò sí lọ́kàn ẹ̀mọ́ nìyẹn hmm. bọ ohun tẹ̀ ń tẹnu mọ́ pé àkíní ni mo fẹ́ ṣe sẹ́ ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú àdúrà àṣeṣe. ìrànlọ́wọ́ ìfọkàntẹ̀ ìfọkànsí àti gbígbìyànjú láì dánu dúró láì jánu eh, ó máa mú àṣeyọrí wá ìmọ̀ràn rẹ fún gbogbo ẹni tó wà ní ipò yìí ẹni ẹ̀bùn kan tàbí èkejì àtàbàtúbù sọ tiẹ̀ àti kékeré làwọn náà ti bẹ̀rẹ̀ ká máa tojọ́ àsìmọ̀pá àbàdórí amóhùnmáwòrán pàápàá jùlọ ẹ̀yin òbí ẹ jẹ́ káwọn náà máa fiyè sí àwọn ọmọ wa ká máa wo àwọn ọ̀nà tí ọlọ́run fẹ́ kí wọ́n gbà ká lè tọ́ wọn sọ́nà ńbẹ̀ ẹ̀yin tẹ̀sán wà nínú ipò báyìí ẹ jẹ́ fi ọkàn tẹ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ́ṣẹ́ ẹ̀kan kẹ́ ẹ sùn lọ ẹ tẹra mọ́ ẹ túbọ̀ gbìyànjú sí pẹ̀lú àdúrà àti ìtẹríba ẹ débi tí ẹ ń lọ. àlejò mi àwọn èèyàn fẹ́ mọ̀ yín sùjú báyìí social media lórí Facebook yín tọwọ́tọwọ́ ẹ bá ń porúkọ yín Facebook ẹ pè Twitter ẹ pè lórí Instagram kí o gbọ́ ayé gbọ́. Um, Facebook Ṣẹ́gun Gilbert that is Ṣẹ́gun um, G-I-B-A-T-H lórí Facebook. G-I-B-A-T-H lórí Facebook Gilbert Gilbert yẹn lórí Facebook. lórí Instagram mm. Mr underscore Alujo. Mr underscore Alujo. ó túmọ̀ sí pé ẹ máa ń lu tùǹgbà gan-an gidi. Ah, àmọ́ ìjọ tún gbà lónìí o táyé fi mọ̀ yín gangan nìyẹn lórí twitter nǹkan. lórí twitter ṣẹ́gun gilbert. ṣẹ́gun gilbert lórí instagram nìkan ni mr underscore alujo gbogbo yín pátápátá kẹ́ẹ̀dá gírígírí lọ sórí instagram báyìí báyìí kẹ́ ẹ gbọ̀n tẹ̀lé wọn kẹ́ ẹ lè mọ̀ wọ́n síwájú àti síwájú sí i ìpolówó ọjà gangan làgùnmọ̀ owó ẹgbẹ́ tí ń wá kí èmi ò bá yín fi tèmi gbé lárugẹ kí n jẹ́ kí gbogbo ayé mọ̀ tẹ́ ń tà lè ṣe yín ẹ ṣe polówó ẹ ṣe kéde gbogbo tẹ bá fẹ́ káyé mọ̀ pátá ní kẹgbọ́n sórí ètò yìí iléeṣẹ́ Orísun aṣèwà ní nọ́mbà twenty two coca street off orimolade bus stop college road nílùú ọgbà ìlú èkó ń bí bẹ̀láwà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí wípé bọ́lá fẹ́ mọ sáìsì aṣọ yín ẹ pè lẹ́yìn ètò yìí máa fún yín sáìsì ẹ̀yin iléeṣẹ́ aṣaralóge tẹ́ fẹ́ ránṣọ wá ẹ pè mí ẹ̀yin tẹ́ fẹ́ kó ẹ̀bùn wá fún àwọn àlejò wa pàápàá jùlọ mo ń fẹ́ olúgbọ̀wọ́ fún abala àmì orí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan ìbílẹ̀ tó ní ṣe pẹ̀lú àṣà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 lórí Instagram àtàbàtúbù lórí Twitter àtàbàtúbù náà kẹ́ ṣáàtẹ ẹ̀ bá mi sọ̀rọ̀ a wà lórí ẹ̀rọ ayélujára nílé iṣẹ́ Orísun television àti Orísun TV náà ni gbogbo ẹ̀ rí wa gbogbo àtúntẹ̀ àwọn ètò yìí pátápátá lẹ́ mọ̀ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ sì ń pè mí wípé àtàbàtúbù ẹ bá sọ fàlejò wa lórí kì í sórí fóònù tetí lẹ́ẹ̀ ti dá sétò yìí ẹ̀yin náà ti rí àwọn tá a fi ń ṣe àfihàn fún yín ẹ ṣe fídíò one minute ìṣẹ́jú kan ẹ dárúkọ yín ibi tẹ́ ẹ ti ń pè nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ kálejò bá mi fi àmì sí o ẹ sọ màá sì bá yín gbé màá gbé béèrè mẹ́ta láàrin gbogbo ẹ̀yin ológúnlọ́gọ̀ tẹ́ bá sẹ́ǹdì tẹ́ bá ti ọkọ sẹ́ǹdì ni o náà ni màá ṣe gbé sí ojúṣàájú òsì ńbẹ bó ṣe amẹ́ríkà lẹ́wà wọ́n ń wò lamẹ́ríkà wọ́n sẹ́ǹdì láti amẹ́ríkà wọ́n sọ láti South Africa àti africos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti ń sẹ́ǹdì bẹ́ẹ̀ ẹ̀yin náà tara ṣàṣà kẹ́ ẹ ṣe ti ẹ̀yin ìyá àgbàlagbà ẹ sọ fáwọn ọmọ yín ọmọ ọmọ yín ẹni kí wọ́n yà yín kán múra fún yín dáadáa orúkọ mi ni ìyáàfin Abigail mọ́ràdé yọ ẹ bá mi sọ fálejò mi kí wọ́n fi àmì sí gbangbala gbogbo <laughs> kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ ìríra bàbá àlejò mi sọ wípé àwọn kọrin fún Àtúngbà ń bẹ lẹ́yìn orúkọ wọn ká wá lọ wo ohun tí wọ́n ní fún wa lórí ìtàgé orin lónìí àtẹ̀mí àtàwọn náà lẹ́jọ́ rè àti àwọn ọmọ ẹgbẹ́ wọn òní àdùn a máa jó a máa Àtúngbà ẹ gbọ́dọ̀ lọ́fíìsì kan ẹ lọ jó ẹ 嗯。